يقول الله تبارك وتعالى ولقد وصينا الذين اوتوا الكتاب من قبلكم واياكم ان اتقوا الله الوصية الشرعية أي رسول الله àsọ́lẹ̀ yìí tó bá ṣẹ̀rí àrùn yàtọ̀ sí ìtàwọn yẹn máa ń ṣe radiyallahu ta'ala anhuma wọn ní òṣìṣẹ́ ọlọ́wọ́ sallallahu alaihi wasallam ń sọ báyìí pé ma haqq imri'in muslimin lahu shay' yusi fihi òṣèlú tó ń fi lẹ́tọ̀ọ́ fọmọ ní ẹ̀tọ́ jẹ́ mùsùlùmí tó ní nǹkankan tó yẹ kó sàtọ́lẹ̀ nípa rẹ̀ yẹ̀bí ìkúlẹ̀ ilẹ̀ sẹ́yìn tolúfẹ́ ni bí ọmọ wa lódìdí ọjọ́ méjì gbáko illa wa wasiyyatuhu maktubatan 'inda àfi kọjá sí pé àsọlẹ̀ rẹ̀ á jẹ́ wọn dá sàkọọ́lẹ̀ rẹ̀ sọ́dọ̀ ẹ̀ Al-Imam Bukhari àti Muslim ni wọ́n gba ìgbà wa hadithi yìí débi pé afọ Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma wọ́n lé láti bàbá wọn ti gbọ́rọ̀ yìí lẹ́nu òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ọjọ́ kẹwòrán kọjá láti bàbá wọn ti gbọ́rọ̀ yẹn àfi kí àsọlẹ̀ àwọn bí wọ́n ti ṣe lẹ́yìn bàbá wọn bá lọ tán kọ́ wà níbi èrè àwọn ìbádọ́lá ẹ̀yẹ ń sọ ọlọ́wọ́ ọba tàbá wo àkókò tá a wà yìí tó ti fáwọn èèyàn sá ń tú ní lọ́tún lósì ẹni tẹ́ rí lánàá ẹ lè má rí mọ́lẹ̀ nì àti aníbùkátà lé ní yìí tó pọ̀ jù sí ọ̀rọ̀ àtọ́lẹ̀ yìí ká mójútó kótó di bí àsìkò wá tó nígbà tó bá tó fọ́lá yẹ́sítọ́tì ọ̀hún náà tó sí ẹ̀sán. wala ila ahlihim ya nígbà èèyàn ní láǹfààní àtúnṣe àtọ́lẹ̀ kan mọ́ èèyàn ti nílè lọ sí dágbére àbí èèyàn kẹrí sọ́dọ̀ àwọn ará ilé níyàbá ti lọ. ìdádọ́lá ẹ̀rí ikú nì yá àti ìbákùtà òjijì ni yọ wá o torí bẹ́ẹ̀ gbogbo onígbàgbọ́ òdodo agbọ́dọ̀ sojú kòkòrò kó sojú ni wàá fi pàdé ẹlẹ́dàá rẹ pẹ̀lú sẹ́rẹ́rẹ́ أولا حديث عبد الله بن مسعود رضي الله تعالى عنه وأنا جساله صلى الله عليه وسلم قريبه الجنة أقرب إلى أحدكم الجنة سنانك وكاي من شراك نعله جوب وفي بتار الله والنار مثل ذلك بين لنفري إن رامي أبي هريرة رضي الله تعالى عنه وأنا جساله بن صبايك يعني هل في قلمه بادروا بالأعمال سبعة ẹtìtì yára ṣiṣẹ́ rere bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe nítorí àwọn ohun méje kan tó ṣe pé àjálù làwọn tẹ́ẹ̀ bá tètè yára ṣe dáadáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe hali kẹ́ńtẹ́bìrú na ilà fàkàrà mọ̀rùsíyà sẹ́rin tí ó sì tó ṣe pé tó sì yẹn bá dé òsì tó ṣe pé yóò tẹ̀ fi gbàgbé ogun tí yẹn bá kiri àbọ̀rọ̀ mọ́tò kìyà tí ó sọ yẹn dání tí ó ṣìnà tí ó kọjá àlà àbí àìsàn mọ́tò àbí ogó mọ́fùnìlà tí ó pè yẹn lọ́gá ah, ẹjọ́ ọjọ́ mélòó lẹ kọjú orí rẹ̀ bóòlù ti agbótó yìí àwọn ọmọ ọmọ òòtà ń gbòjì ṣèṣà àbí ikú òjijì tí wọ́n fẹ́ ká ẹ̀kọ́ lẹ̀ lójijì. àwọn ìdàjà tẹ́ ẹ̀ nílé ti sẹ́ra dáadáa iṣẹ́ kìí ṣe ohun tí ó sàn fẹ́ni tí ọba tẹ̀lé tọ́lọ́ wọn yìí bá dán la ẹni tó rí rẹ bá pín òun lẹ́ni yóò ṣe pé ó pèsè dáadáa fẹ́ni ara rẹ̀ olóríire yẹn náà ní ti máa ń gbá wá sí pẹ́lẹ́ lómi ọlọ́run ọba subhanahu sọ yìí pé wọ́n kọ́ di mú lé anfusikum ẹ ti dáadáa síwájú fún ara yín wọ́n tẹ̀kù lọ́ ẹ sì páyọ̀ ọlọ́run wọ́n ẹ̀ lẹ́mù kẹ́ ẹ wá fún ẹ̀ wọ́n bẹ́ ṣèrè lómìnì ọlọ́run lórí àlẹ́bí fáwọn onígbàgbọ́ òdodo nínú dáadáa ìdádàlá ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba nínú àmì pé yẹn sórí rẹ òun náà ni àlùwàsíyà tó ṣẹ̀rẹ̀ ẹ̀yà àsọ́lẹ̀ kan bá ṣẹ̀rí àmú kéèyàn fi lélẹ̀ kó tó di pé kú òde nítorí pé ẹni yóò tọ́ bá kú tó fi àsọ́lẹ̀ darí ilé rẹ̀ mọ́ta òun náà ni al-amrul mu'akkad àsẹ́ni tó ti bá kẹta máa tó jẹ dandan bí rọrùn ọlọ́wọ́ bá subhana tọ́lọ́wọ́ bá ní ọwọ́ sẹ́yìn náà lè insana bí walidayhi husna ọlọ́wọ́ ni a ti àsọ́ọ́lẹ̀ ìyẹn ni wípé apàṣẹ dandan fún ọmọ ẹ̀dá nìyẹn pé kó ṣe fún yà àti bàbá rẹ̀ bákan náà wà lọ hadith Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu onye ní ẹni yòówù tọ́ba fẹ́ wọ àsọ́lẹ̀ tá nẹ́bí sọlọ́lá sọlá ń sọ inú ikú ti jẹ lóńtẹ̀ kọlọ́wọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sùhánà èyí tó wà ní sọ́tù lànà àm ayé ọgọ́rùn kan àti mọ́kànlérí àádọ́ta títí dé ọgọ́rùn kan àti mẹ́tàlérí àádọ́ta níbi tọ́lọ́wọ́ bá sùhánà wọ̀ tààlà tó ń sọ mẹ́wàá máa ń gbọ́ wọn lásọ̀ọ́lẹ̀ òjijì ọlọ́wọ́ bá nìyẹn ní òjijì sọ fáwọn àlè ìhun tẹ́lẹ̀ dá yín ṣe léèwọ̀ fún yín àkọ́kọ́ nínú mẹ́wàá allah tushriku bihi shay'a ẹ kò gbọ́dọ̀ fi nǹkan mí kejì ọlọ́wọ́ bá nínú ìjọ sí wọ́n bí ní walidayni ihsana ìkejì ní ẹ ti dáadáa sí àti bàbá wala taqtulu awladakum min imlaq ìkẹta ní ẹ ẹ ti gbọ́dọ̀ pọ́nmọ́ yín nítorí òsì bóyá nítorí kó ti ń ba yín jà nahnu narzuqukum tọ́rọ alápèsè fẹ́ yẹ òǹdídẹ̀ nílọ́wọ́ wa iyyahum àtàwọn ọmọ tí ń bọ̀ ẹlẹ́ẹ̀kẹrin wala taqrabul fawahisha ma zahara minha wa ma batan ẹ̀ ti gbọ́dọ̀ súnmọ́ ìwà pálapàla ìwà àgbàjẹ́ èyí tó hàn bẹ́ẹ̀ ni àti èyí tó pamọ́ ẹlẹ́ẹ̀karùn náà sọ́lẹ̀ yẹn wala taqtulun nafsa allati harrama Allahu illa bil haqq ẹ ti gbọ́dọ̀ fa ẹmí ètò ìfọlọ́wọ́n bá ṣe léwọ̀ àyàfi lọ́nà tọ̀tọ̀ ọlọ́wọ́n bá sọ àná ní zalikum wasaakum bihi eléyìí ni tọ́lọ́wọ́ bá ń pa yín lásẹ̀ rẹ̀ tọ́kẹ́ pámásẹ̀ yìí la'allakum ta'qilun kẹ́bà lè ṣe làákàyè. ẹlẹ́ẹ̀kẹfà wala taqrabu mal al-yatim illa billati hiya ahsan. ẹ ẹ ti gbọdọ̀ súnmọ́ dúkìá ọmọ òrukàn àfi lọ́nà tó da fi lò ń bẹ̀ hatta yablugha ashudda tí sọmọ òrukàn yìí tí ó fi tẹ̀lé tí ó dàgbà tí ó tòjú bọ́ tí ó gbọ́n tí ó tòjú bọ́ wà á ó fún kẹ́yìlá ẹlẹ́ẹ̀kejì nìyẹn òṣùwọ̀n ẹjọ́ pé ìtọ́jú onípẹ́rẹ́gì wọ́n ní mizan àti ìtọ́jú onískéèlì bílù kọ́sán ẹjọ́ dọ́gba láàánú kẹ́lí fún lọ́sàn ńlá wọ̀sáhà àní lábẹ́bí kẹlọ́rùn àti ohun tó bá nípa láti dé ọlọ́wọ́n bá sùhánà ẹlẹ́ẹ̀kẹjọ wọ́n ẹ̀sọ́ dọ́gba wọ́n lọ òkè ànàdà bùrùbà kódà mọ́jà sí pa lásùmọ́ òun ló yẹ kẹ́ ẹ̀sọ́ dodo ń parẹ́ ẹ̀sọ́ dodo ẹ bá sọ pa lásùmọ́ ni wọ́n bí ahadillahi awfu ìkẹsẹ̀ nínú mẹ́wàá nìyẹn alikawa ni ọlọ́run ọba ẹ̀mọ́sẹ̀ ọlọ́run ní ìdáyàlì kún wa sọ́ọ̀tún bí eléyìí ni ọlọ́run ọba ń pa yín láṣẹ rẹ̀ tó sì kẹta láṣẹ yẹn la'allakum tadhakkarun kẹ́ẹ̀bà lè rántí ọlọ́run ẹ wá rí kẹwàá ọlọ́run ọba ni wàá ní hadha sirati mustaqima fattabi'uhu eléyìí ni ìlànà ẹ̀mí o èyí tó dó déédéé wọn nígbà tẹ̀lé o wọn là tẹ̀lé àwọn sọ́wọ́lì ẹ má tẹ̀lé ọ̀nà oríṣiríṣi kọ́ta fárọkọ̀ nínú ànsẹ̀bẹ́ẹ̀lì kọ́ máa jásí pé tẹ̀lé ọ̀nà oríṣiríṣi yẹn òun náà wàá pè é yẹlẹyẹlẹ kó olójú ọ̀nà ọlọ́run ọba subhanahu wa ta'ala dhalikum wasaakum bih eléyìí là sọ́ọ́lẹ̀ tọ́lọ́wọ́ bá ń sàtọ́lẹ̀ rẹ̀ fún wọn lẹni yóò lọ bá fẹ́ wo àsọlẹ wo lànàmì sọ kọ lọ wo àwọn mẹwẹẹwà eléyìí tá a gbà fún wa yẹ. ibadallah ẹyẹ bí sọ lọ́wọ́ bá alùwàsíyà lè alahad a wọn òun lẹni al-amru bit-tasarruf ba'da al òun ni wọn tí wáyé yẹn bá láyé ta ló yẹ ká ṣe kó tóbi bá kó láyé ó tún rinlẹ̀ pẹ̀lú súnà níbi sallallahu alaihi wa sallam pẹ̀lú hadith tó ti bá fi bẹ̀rẹ̀ bá ní sọ̀rọ̀ wa yẹn hadith abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma ọ̀rọ̀ mi tó tó wáyé ọ̀hún náà ni hadith anas bin malik radiyallahu ta'ala anhu àti kó fi ń ṣẹlẹ̀ láwùjọ wa yìí náà ló ń ṣẹlẹ̀ lójú ayé ànábi sallallahu alaihi arákùnrin kan wá bá nẹ́bí sallallahu alaihi wasallam ọwọ́ alẹ́ òjíṣẹ́ ọlọ́run mọ́tà fúlẹ́ẹ̀nù lágbájá máa jáde láyé òjíṣẹ́ ọlọ́run wa ni lóbi kó kú yìí wọ́n ní bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ọlọ́run yìí àrí nìyẹn òjíṣẹ́ ọlọ́run wá wọ́n ní olóòtú sẹ́lá ń ṣe yẹn ọjọ́ bí ẹni pọ́fà ìbínú mímọ́ fọlọ́hún ó kú àbígi ńlá sọ́sì ṣe ń gbọ́ yẹn kó ṣe kó tó kú báyìí òjijì ọlọ́run sọlọ́ lọ́wọ́ sáláwá sọ̀rọ̀ ni wọ́n ní alimahrum aláwárí mọ́nì kórì mọ́ wọ́n sì yàtà òun lẹ́ni tí wọ́n bá ṣe léèwọ̀ fún tí ó sàtọ́lẹ̀ kó tó di kókó láyé àyíká dọ́là ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́wọ́ bá sísàtọ́lẹ̀ ó lè jẹ́ dandan tọ́wá yìí gbégbé àtúpamọ́ ń bẹ lọ́dún yẹn ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ dúkìá àwọn èèyàn àti gbèsè ń bẹ lọ́dún yẹn yóò tún wá jẹ́ nǹkan tá a kẹ́ pamọ́ nígbà tí yẹn bá wà ní dùbúlá yìí sàn. àti ẹ̀jẹ̀ sàkọlẹ̀ bẹ́ẹ̀ ro kúrò mi ni ro kúrò ọmọ sàkọlẹ̀ sáyẹ̀nsẹ̀ bá lé àbẹ̀kọ́ yẹn lọ jagun àbẹ̀kọ́ yẹn fẹ́ fáàmù ìjẹ́ dẹ́dẹ́ yẹn tún máa lágbára. bákẹ́ náà afẹ́kàsí àsọlẹ̀ fil qurbat nípa àwọn tó yóò fi súnmọ́ lọ́wọ́ àbọ̀rọ̀ sádàkà jáàríyà bí ìròyìn tí wọ́n kéde fún amọ́sálá ti fi jọ mẹ́ta ìpè ta ni ó gbé igi o lórí pé yọ́ọ́ máa wúlò títí ayérayé àbẹ́ pé yọ́ọ́ kọ́ mọ́sálásí àbẹ́ yọ́ọ́ gbẹ́ kànga àbẹ́ yọ́ọ́ kọ́lé ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kan tó fi pàǹfààní rèé sábà lópin táwọn èèyàn bá ti ń sàmójútó nǹkan yẹn irúfẹ́ eléyìí afẹ́kàṣe pàpàjùlọ ọ̀rọ̀ sáà nẹ́bí sọ́lọ́lá iṣẹ́ rẹ ti dópin mẹ́ta ló máa kù inú mẹ́ta yẹn sọ̀dá kan ti jàrí à sàárà àti ìyẹn ṣe tó yẹ máa ń fà ní ẹ̀ ń lọ títí ayérayé bí sáré oko tani káwọn yẹn máa jàǹfààní ẹ̀ igi eléso àbí igi olóòjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí mọ́sálásí àbí yẹn gbódò àbí lẹ́kẹ́wù àti gbogbo àwọn nǹkan tó ń fà yẹn sábà dópin àbọ̀mọdé adá tó ń ṣàdúrà kọ́dà bí yẹn bímọ mẹ́wàá kéèyàn bímọ mẹ́wàá ọlọ́run dákun lé gbọ́ àwọn ọmọ wa wúlò adó ẹ̀yọ wóró kẹyẹ só òun lọ́ọ́ máa dọ́dọ̀ yẹn àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ìmọ̀ tó yẹn ní tó yẹ kó wọn fi ń sàǹfààní lẹ́yìn ìgbà tó yẹn bá lọ tán ẹ̀rí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam oníṣẹ́rí ọlọ́run ọba ó ti gba sàárà fẹ́ lè ṣe sàárà pẹ̀lú wọn lọ́kàtẹ́rì nù dúkìá yín lẹ́yìn ìgbà tẹ́ bá kú náà ìsàsọ́lẹ̀ ni wọ́n máa dé wọ̀ pẹ̀lú ipe tó bá jáde bí àsọ́lẹ̀ ní yẹn sọ yẹn ìyẹn fẹ́ fi kófù tábàwọn ẹni tó jogo ni láti fi kóso sábà àwọn ẹni tí ó jogún ẹni tó yẹ kó jogún àwọn àgbẹ̀ pé wọ́n gbọ́dọ̀ àsọ́lẹ̀ ká sọ́lẹ̀ ni ẹ̀yìn wọlé nínú àsọ́lẹ̀ tó lè dé wọ̀ òun náà ní àsọ́lẹ̀ kí ọ̀rọ̀ pé gbogbo owó mi tẹ̀lé ti nígbà mo bá lọ tẹ́ lọ fi kọ́lé ọtí ni àsọ́lẹ̀ ká sọ́lẹ̀ àìbẹ̀kọ owó yìí àwọn kílọ̀bù báyìí àwọn báyìí oníkẹ́fì sponsor wọn kílọ̀bù bò àwọn báyìí àwọn oníkẹ́fì sponsor nígbà àwọn eléyìí àsọ́lẹ̀ ká sọ́lẹ̀ lọ́wọ́ lọ. asọ́lẹ̀ kasọ́lẹ̀ tó bákan náà àdékèyàn lọ sàtọ́lẹ̀ lórí wípé àní owó tóun bẹ́ẹ̀ ti kú tán owó yìí kí wọ́n lò àsọ́lẹ̀ sásọ́lẹ̀ ni kéèyàn sásọ́lẹ̀ ni ké tí wọ́n bá ti lọ́gán o owó mi tẹ́ bá kó ẹ lọ fi kọ́kọ́ọ̀tì ni àsọlẹ̀ kásọlẹ̀ nínú àsọlẹ̀ tí ó jẹ wọ̀ oníkẹ́yẹ kí ẹ sá àsọlẹ̀ fáwọn ẹ̀sọ́ kí wọ́n lẹ́tọ̀ kí wọ́n jogún tẹ́lẹ̀ fọwọ́ sọ pé tí wọ́n bá ti lọ tán lágbájá ni ẹ fún lélẹ̀ sàmẹ̀dùn ni ẹ fún lélẹ̀ ìwọ kú náà táwọn bá ti kú ó lè kọ́ láwọn bá subhanahu wa ta'ala ó ti fún kálukú tó lẹ́tọ̀ lẹ́tọ̀ wọ̀ anabi sallallahu alayhi wa sallam ńdádàjọ ọlọ́wọ́ bá sọ̀hánà gbogbo ẹni tó lẹ́tọ̀ torí bẹ́ẹ̀ fọlá wà sí yàtà lè mi kò sí àsọ̀ọ́lẹ̀ fẹ́ni kankan tí ó dùn mọ́ bákan náà àsọ̀ọ́lẹ̀ tó akúkọ̀ ká ṣe òun ni pé wájú akúté dúkìá yẹn kéré tó sì láwọn ẹni tí ó dùn fún pípọ̀ ó níbi lágbọ̀ pé wà fẹ́ nìkan ní wàá lọ́ka tẹ́lẹ̀ nínú dúkìá rẹ̀ ìyẹn ò tọ̀nà bó ti wá nù hadithi Sa'ad bin Abi Waqqas yẹn sànàbì sallallahu alaihi wasallam sọ fún yín pé àtọ́ bá lè fi àwọn ọmọlẹ́bí rẹ̀ lẹ̀ ní ẹni tí wọ́n rọrọ̀ ó lóore fún ọjọ́ kó fi wọ́n lẹ̀ ní oṣù sí lọ pé ọ ma máa bara lọ lọ́wọ́ àwọn èèyàn lọ. bákan náà àsọlẹ̀ dàpọ̀ òun náà ní kí yẹn sàsọlẹ̀ lè áhìlì fèsì fáwọn ẹni ya kòókì àwọn tí ya kòókì tàwa ni pé owó yẹn bá ń kó fún àwọn ọ̀daràn yìí tí mú tí bá ń yẹn nǹkan yẹn máa ta báyẹn yẹn bá lọ tán bákan náà èyí tó sì sọ̀nà jù ní kó tiẹ̀ tó kéré sí nǹkan tá a sọ yẹn ìbádọ́lá bákan náà afẹ́kọ́jọ́ sí pé wọn bá jẹ́ dandan òun lákọ̀ọ́kọ́ yọ nínú dúkìá tó yẹn ní ó tó di wípé a padà wá máa lọ yẹjú ohun tẹ́lẹ̀ yẹn sọ lásán rẹ̀ bóyá ni yẹn jẹ́ gbèsè ní bóyá kó hajj kò ṣe àbóníkà fara lọ́rùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kẹ́kẹ́ yẹn máa ń ní lọ́rùn àbí nírí ìdẹ́dẹ̀ àkọ́kọ́ yẹjú eléyẹ kótó ní bá yẹjú àtọ́lẹ̀ tẹ̀lé ẹgbẹ́ fi sadaka títí wà lùfàṣírì aqulu qawli hadha astaghfirullaha li wa lakum wa li sa'iril muslimin fi mọ̀ṣáàtì àti ọmọ ọ̀rẹ́ bíi ha astaghfiruhu wa atubu ilayhi innahu huwal ghafurur rahim. alhamdulillahi wahdahu.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 kìí ti falẹ̀ rí hadithi kan pàtó tí ọkọ̀ wa pé báyìí láti kọ àtọ́lẹ̀ ẹlòmíràn ní ẹni ká àtọ́lẹ̀ bó láti fi. ṣùgbọ́n àní sálẹ̀ máa ma rí azar àwọn orípa lọ́dọ̀ àwọn sáájú òjijì ọlọ́ tọ́lọ́kùn bá níyọ́nù sí wọn tọ́wá àti àwọn àlàyé tá a máa mú wá fún àyè tó fi párí àwọn ẹ̀rí inú súnnà tọ́lá láàfíà láti fi bá jẹ gbólóhùn làbí kan èèyàn kọ síbẹ̀ yìí pé hádàmọ́ ó sì bì eléyìí ni wọ́n fẹ́ fi sàtọ́lẹ̀ o èmi lágbájá nínú gàdé yẹn kọ́ bẹ́ẹ̀ ni pé anni ashhadu allah ilaha illallah èmi yìí jẹ́rìí pé kọ̀ọ̀sẹ́ni tọ́lẹ̀ tó ti jọ sílò dàyà àfi ọlọ́run wahdahu la sharika lahu òṣòro gbogbo bẹ́ẹ̀ ni kò sí akẹgbẹ́ fún wa anna muhammadan abduhu wa rasuluhu mo sì ń jẹ́rìí pé muhammadu ni ẹrú rẹ̀ ní òjíṣẹ́ rẹ̀ ni wa anna sa'ata atiyatun la rayba fiha àti pálí kìyàmọ̀ ìwọ̀n bí wọ́n padà ṣẹlẹ̀ ní kò sí èméjì mẹ́ wa anna Allaha yab'athu man fil qubur àti pálí wọn bá subhanahu wa ta'ala yóò gbé dídé gbogbo àwọn ẹni yóò tó wọn bá wọn lò sáré wa anna al-jannata haqq àti pálí jannata òtítọ́ ni wa anna an-nar haqq àti pé iná náà kọ́ òdodo ni wàhù alẹ́mi ń ọ èyí ọkọ̀ síbẹ̀ gbígbẹ́ ẹni yóò tún bá fi lẹ́nu ara alẹ́ mi ayẹ sẹ́kù lọ kí wọ́n bẹ̀rù ọlọ́ wọ́n yóò fi hùn sáà tàbí kí wọ́n sàtúnṣe àárín ara wọn wọ́n yóò fi hàn lọ́ha wa rasuula kí wọ́n tẹ̀lé tọ́lọ́ kí wọ́n tẹ̀lé tòjíṣẹ́ ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa ń orí ilé rẹ̀ eh, bí àtọ́lẹ̀dọ́lẹ̀ ní owó yìí ìrẹ́ kẹfà wá sí ń tẹ́lì èèyàn kọ síbẹ̀ nǹkan ọdún mìíní tí wọ́n bá nígbàgbọ́ wàá yẹ sẹ́kùn lọ àlejò wọn bẹ̀rù ọlọ èèyàn kọ síbẹ̀ pé mo ń tún sàtọ́lẹ̀ bí mo àwòsọ mi ní ìdọ̀rọ̀ yìí mo bá ní ìwọ̀ yàtọ̀ ìwọ àtọ́lẹ̀ sàtẹ́bí Ibrahim sàtọ́lẹ̀ fáwọn ọmọ rẹ̀ àtàmẹ́bí Yaqub àlejò wọn sọlá fọ sọlá kí gbogbo ilé afẹ́ ká kọ́sì rẹ̀ afẹ́ ká kẹ̀gbọ́ lásẹ̀ ká gbọ́ dínú àsọ́lẹ̀ náà ni pé inna Allaha safa lakum ad ọlọ́run islam ọ̀dà sàlẹ́sà fún yín àtẹ̀mọ̀ sunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kó láyé o àyàfi kẹ́ ẹ diwọ́jú sẹ́lẹ̀ tún wá kọ́ sílẹ̀ pé mo ń sàtọ́lẹ̀ òun ní pé tí ń bá kú ti fáwọn ẹni ni wọ́n wà kálẹ̀ torí sẹ́ni bí bá wà mẹ́ èyẹ lè kú nípò o ti bẹ́ẹ̀ lè ọba lọ síbẹ̀ làwọn yóò sọ pé ọlọ́wọ́ òkúkú kájò ọlọ́jọ́ bọ̀ òkè bẹ́ẹ̀ nílẹ̀ lálọ ẹjẹ́ àlọ́ bèbí kó ti gbádùn ní yọ padà tún bá bẹ́ẹ̀ ni bá wà. ti wà àkọọ́lẹ̀ kọ́lẹ̀ sẹ́ni lọ òun ni òun tó mọ́lẹ̀ ó ti sàkọọ́lẹ̀ rẹ̀ yìí pé àwọn jẹ́ ní kí wọ́n wà ń kalẹ̀ nígbà tí ìbá ń kú lọ tí wọ́n lè máa rán mi létí pé àforíjì ọlọ́run àmójúkọ ọlọ́run ọba máa kọ́ máa tó bí pọ̀ tí wọ́n máa rẹ́ wọn sílẹ̀ tí wọ́n ní òun níra nípa rẹ̀ ìkejì tí wọ́n wáyé gbólóhùn kan ìsìlá ìlàhà ìlàlá lọ́dọ̀ kéde kọ́ máa sọ pé káyọ̀ létí ń kú ló wí tọ́gbọ́n tó wí mọ̀ wọ́n máa wí lọ́dọ̀ rẹ̀ á máa fẹ̀mí tọ̀ lọ ìkẹta tí wọ́n ṣàdúrà fóun èèyàn wí bẹ́ẹ̀ pé wọ́n ṣàdúrà fún mi nígbà tó ń bá padà kú òtán ṣùgbọ́n wọn gbọ́dọ̀ wí nǹkan kan àfi rere o nígbà olè yóò kú tí òde dún yẹn kódà kí yẹn kọ́ gbọ́rọ̀ ọdún láyé àwọn onímọ̀ yẹn bá ń sárúgbó ẹni lọ́rùn èèyàn onífẹ́ ọlọ àwọn náà wọ́n pè níta ìyá òrùn kọ̀ọ̀bá àjọkùnrin kọ̀ọ̀bá àjọbìnrin ẹni pé náà lànà bínú alẹ́ sọlá tó ọmọ ẹlẹ́dàá ike látàdà mínà káfìrínà látàdà alàlà ọ̀sì mínà káfìrínà dayára ọlọ́run bá jẹ́ òkú lórí ilẹ̀ nínú àwọn aláìsí gbàgbọ́ dayáru òun lẹ́gbẹ́ ìgbẹ́ gbà gbogbo ẹni tí ó lọ ilé ìwé tí ó lọ bí iṣẹ́ bá lọ sẹ́ ẹni tí ó kù lé tani òní fẹ́ kí wà lọ́dẹ̀ àwọn kódà yóò lè ṣe gẹ́gẹ́ tani ó ọba náà wà lágbàlú tí tó nílà tí máa ń nínú àsọlẹ̀ yìí ó tún sọ fún ọ ilé tẹ́mi bá ti padà bọ́ láàrọ̀ òun tọ́lọ́run bá ti gbẹ̀mí ná ẹ̀dì ojú mi ẹ̀sìn sọ̀rọ̀ kí ọlọ́run bá fún gbogbo àwọn eré lórí ilẹ̀ pẹ̀lú àwọn àhàdìsì tọ́lá láti àyè àhàdìsì ń mú sẹ́lẹ̀ mọ́ bákan náà èèyàn sàsọ́lẹ̀ pé sùúrù dọwọ́ yọ àti ìyọnu sàkọ́lẹ̀ tọ́lọ́run mú wa èèyàn tún sàsọ́lẹ̀ rẹ̀ bí ádámì níyà ha tí wọ́n bá lọ tán ká sunkún kè sàrà mù ṣùgbọ́n ẹ má gbowó jáde o tọ́wọ́ àti màá sọ yí pé àwọn ah, máa fi ọ tí yín máa ta ọ ìyá jẹ yín ọ aláàánú yín tí wàá lọ báyìí ọ fàyín nà ìmọ̀lá ìka yọ amínú àwọn mọ̀lẹ́kà ọba sàmì sí pé ah, aláàánú rẹ lọ ọ lọ náà nì ọ túnra aláàánú máa tó lọ. torí bẹ́ẹ̀ nìyá àyè ọgbẹ́rọ̀ mi tọrọ wà nù hadith sọlá láfi hadith ọ̀nà ọ̀rọ̀ kàtọ́ ọ̀rọ̀ di ọlọ́run tàlá wọn ni alimayi tó yọ àgbàbù fi kọ̀ọ̀mùrìhì bímọ ní hàlẹ́ yìí òkú wọn a máa jẹ́ níyanu sàárè rẹ̀ pẹ̀lú ẹkún táwọn èèyàn ń sun tí wọ́n tún gbóhùn aburú jáde ló jẹ́ wípé ẹni tí ó jìyà yẹn lẹni tí ọba sàtọ́lẹ̀ tá à ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́nu tí ọba ti tọ́ kó tó di kọ́ ọ lọ pé kò sígbà tí mo kú tí ò ní dòyè àwáyé kóòtù yọ ya ni yọ ọpẹ ni ìjọ kẹlẹ ni ìjọ kẹlẹ jẹjọ sùn tí wọn rọ pẹ̀lú yẹn lórí ṣùgbọ́n pàtí ìgbà tí mo bá ti lọ ẹ̀sùn kò ní ẹ má gbóhùn jáde pamọ́ téèyàn ọba ti wí wọ́n máa jẹ̀yẹ̀ ní àánú sàárè nítorí ẹ̀ nínú àkọọ́lẹ̀ èèyàn sàkọọ́lẹ̀ pé ẹ gbọ́dọ̀ gbára yín lẹ̀kẹ̀ ẹ gbọ́dọ̀ fa aṣọ yíyà ẹ sì gbọ́dọ̀ sọsọ kú sọ gbogbo àwọn eléyìí lórí ilẹ̀ pẹ̀lú àwọn àhàdí ìsìlánsọ sọláńsọ pé láì sàmì nà ẹni ọba sì kan nù dàgà yẹn èèyàn tún sàkọọ́lẹ̀ pé ẹni tí ọba wẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ ni tí ó lẹ́sìn tí ó sì ní ànánà tí ò ní bọ́ta fẹ́ ah, ọlọ́run jẹ́ á dáadáa gbogbo tó ti gbogbo ẹnu irú wèrè bẹ́ẹ̀ bọ́ yẹn ká pè é sí bíi rẹ̀ o kò ní àmánà a ikú yìí lágbára ewé lọ ya ló fi mọ̀ títí ẹni ọjà sí ẹ̀rí nínú àsọ́lẹ̀ ní ọkọ bẹ́ẹ̀ òun náà ní asọọlọ pé àsọ́lẹ̀ tí wọ́n gbèsè gbèsè kò ní kó mọ́ gbogbo kí ilé yẹn ọkọ sí o àwọn àsọ́lẹ̀ pé torí pé mo ẹ wàá lọ mú aṣọ olówó iyebíye ẹ wàá lòun láti ṣe àlìkáfà lè lẹ́yọ̀ kẹ́nẹ́ tó kù tí ó wọ́ọ̀dù gẹ́gẹ́ bàbá tó sùn ní ha aṣọ tó ń dín lò tẹ́lẹ̀ ní ẹbí ti ń wọ́ tọ́lá àwọn èèyàn tó wà láyé wọ́n ní bùkátà àlùmíìmù ká bó òhu ẹ̀ ká ṣe é bó ṣe wà ní súnnẹ̀ mọ́jà sọ fún mi pé yóò bó láti rí àbákù Siddiq radiyallahu ta'ala anhu ó ní ẹni tó wà láyé ó ní sọ lọ sọ nípa ju bí alikafa sọ sàṣọ lẹ́yìn pé ẹni tí wọ́n bá kírun sí wọn la kọjá ní tọ́mọ tọ́gbọ́n la ilaha illallah àdúgbò kan bẹ́ẹ̀ sẹ́yìn bíbá yìí wọ́n ò tiẹ̀ wọ́n ò gba ti súnlẹ̀ rárá kọ́lọ́n kọ́ sàtúnṣe gbogbo àdúgbò tó wà ń sẹ́yìn. ṣùgbọ́n àdúgbò fọlọ́n báyìí àti ọmọ ìyá tí wọ́n ń dìde kọ̀ọ̀fẹ́ ọlọ́run kó jẹ́ wọ́n pọ̀. torí gbàdá fi kọ́ mọ́sálásí ìhun tá a fojú lórí ẹ̀ tó di ní lọ́yìn pé jàgídíjàgà kò sí nínú súnà ẹ̀ bá gbé dání o lẹ́yìn ká ṣe dáwà padà fi sùúrù ká sì máa bẹ lọ. a ti padà rẹ́ tó ti pa àjọ jọra sọ́ra wọn sọ níjọ́ yẹn pé ah, ah, àfà yìí àṣàdédé máa takò yá ní láàrin yìí ni alihamudulilayi wọ́n ti ní láàrin wa báyìí kọ́lọ́n kó jẹ́ kí àwọn ẹni tí wọ́n ní ẹ̀ kó jẹ́ kí wọ́n kọ̀ kó sì bá ní fún wọn ní tìkọ́ọ̀bà lórí súnà. sọ nípa bẹ́ẹ̀ èèyàn sàtọ́ lẹ́gbẹ̀ẹ́ ń jọba kírun sí òun la yóò jẹ́ ńtọ́ mọ kí ó kú kọ́ ó sì nímọ̀ àwọn ènìyàn wọn ṣe tọ́ọ̀gì ńjọ ni wọ́n gbókú kẹ́dé tẹ́ wọ́n sì láwọn àfáà tí wọ́n dá sákàńkàlẹ̀ ọ wọn ò òkú wa ni tọ́lẹ́ ni wọ́n bá kírun sókù la òun ni ọjà sàrà àjọ kẹjọ wọn bá fẹ́ fi dáhùn tàbógójì ọjọ́ àbígbà àwọn bá jáde òkú tọ́ba jọkùnrin sábàbí yẹn lówó nílógún ọ̀fẹ́ bá bọ́ wájú sọ yá ẹ̀já kírun yìí ọba kábàárẹ̀ yọ mẹ́ta péré lọ́ba ni wọ́n gbókù lẹ̀ níbo láàfin ìlú wọ̀ agbọ́ kábàrà mẹ́rin agbọ́ ọ̀tàwọn onímẹ́fà agbọ́ lórí mẹ́sẹ̀ tó ṣe pé súnlẹ̀ fi díẹ̀ múlẹ̀ onímẹ́ta bó láti tó mo ló ku ìtìwọ́ náà kú bó ṣe yẹ sọ pé ọjà fúnrun mi kí wọ́n yàrá fẹ́ gbòkú mọ́ yín lọ́wọ́ lórí ọmọ kan ní àlágbára òun fẹ́ kó kírun tó wọn ìwọ lọ́wọ́ àti ẹjọ́ ara rẹ ọ̀rọ̀ ara rẹ kó tó di kókó láyé ọ̀pọ̀lọpọ̀ wa dẹ̀ ni a máa ń bẹ̀rù ọ̀rọ̀ tó kú bá sọ́ọ́lẹ̀ kó tó kú èyí tó ń já burú tó sọ́ọ́lẹ̀ gẹ̀ a máa fẹ́ ń tẹ̀lé ká bá sọ pé rere òkú mi kó tó kú yọ sàsọ́ọ́lẹ̀ pé wọ́n bẹ tuntun tán wọ́n bá dijọ́ kẹjọ àbí ẹtì ẹ̀fọ́ jọ́sí ẹ má tẹjú sí kú mi o màálù kí wọ́n máa ro kàlọ́ọ̀tù kí wọ́n rò lóṣù kí wọ́n máa òkú sàbíràtù là ń sè òun ni mo fẹ́ o sẹmọ fáwọn èèyàn ni ó sì fẹ́ tẹ̀ lásán lẹ́yìn bó ti jẹ́ wíkú wí tó bàbá sọ pé rere ìgbà ẹ̀gọ́ tọ́jú yẹn lè nẹ́sọ̀ lórí àfáà nìké tí wọ́n bá kú tẹ àfáà lágbájá ni ẹjọ́ kéwòn sí mi láti bá bẹ láyé tí ọba sí láyé ké sọmọ kéwòn ẹ̀tọ́ bá dúró déédéé tọ́jọ́ èèyàn sàtọ́lẹ̀ yẹn nínú àwọn àsọ́lẹ̀ òun náà ni kéèyàn sàtọ́lẹ̀ kí ẹ pọ̀ ní ìmọ̀ asọ́rọ̀ àdó àfúnmi àti àforíjì nínú àwọn àsọ́lẹ̀ èyí ó jòyè wọn pé tóun gbé sí lọ tẹ ó sì tó yìí dára ìtẹ̀lé mi débò jù ẹlòmí lu ara lábẹ́fẹ́ àwọn oníṣẹ́ abádébí tá a fẹ́ àwọn gbọ́dọ̀ yìí máa ń sìnkú ẹ dákun sáà ń gbókù lẹ̀ yóò rùn ni wọ́n máa ń sìnkú àwọn èyí sábúrú àyíṣe ibi tí ò sí nu súnlẹ̀ ní àní sí ibò á dàpọ̀ ibò torí kò sókun tí ò ní fẹ́rù bí ẹ̀ bá gbé lẹ́gbàjọ́ bẹ lójọ́ kẹta bí wọ́n bó oògùn sí gẹ́ onígbàjọ́ padà tún bàjẹ́ tọ́rẹ́ mi ilé ìlàpọ̀lẹ́ ọgbà akọ́tàǹsì obìnrin ní ìṣòwò fẹ́ nìkan òwì sáǹdì òun bákan ló ṣe rí ẹjẹ́ òkú lẹ́gbẹ́ ó ti ẹ̀ lọ tù lẹ́yìn ogójì ọjọ́ ẹ̀rí ló ti fẹ́ yí ẹ̀sẹ̀ tí wọ́n náà ní sọ́tẹ́. sọ nípa bẹ́ẹ̀ èyí ó sọ sínú àṣọ ilẹ̀ bẹ́ẹ̀ pé ìtẹ́ bá ti tẹ̀lé mi débòjì yẹ́sì ó ti kóyè sókè onídìíkẹ́ tàtúpa sí pé kí n máa fi rí mẹ́ àbí ẹ̀tẹ̀ rọ́ọ̀jì fẹ́fẹ́ àfàlá àbí ẹni rí nínú àṣọ ilẹ̀ tẹ́ni èyí ó sọ èyí ó sàṣọ ilẹ̀ fẹ́ àwọn ọmọ wọn òun sàṣọ ilẹ̀ fún ọ tí wọ́n bẹ̀rù ọlọ́run ọba tí wọ́n máa ṣiṣẹ́ rere tí wọ́n máa jẹ mọ̀lẹ́bí ọjà tí wọ́n ṣàtúnṣe àárín ara wọn àgbájú làwọn tí máa ń jowú ọkọ̀ bá fẹ́ ju ẹyọ kan lọ wọ́n jowú títí báyìí wọ́n sì tún àwọn ọmọ tún máa múra wọn lọ́tà gbogbo àkọọ́lẹ̀ yẹn ó ti yẹjú ẹ̀ àwọn ní wọn máa fẹ̀mí tọpẹ́ lọ. èyí ó tún sàkọọ́lẹ̀ bíi sàkọ́jọ pé wọ́n ti sàárà ń lo o fáwọn tálákà àtàwọn aláìní àbí kí wọ́n bá rí tí wọ́n ti sí olórí bọ́lá mọ́sálásí òbí díbi tí owó èèyàn kò bóde igi ọ̀yẹ́ lòó fún bí mo ti máa ń sọ pé àwa tí ọlọ́run ọba kẹ́ ẹjẹ́ àsìkò ara kó tó di páàkù iná lẹ́yìn náà nìyí o ó ti yẹ ju àwọn ní ọmọ afẹ̀mí tọ̀ lọ tí wọn ọba tẹ̀lé àwọn gẹ́ ọmọ fáwọn sáàbò sí fún ẹni bákan náà inú àsọlẹ̀ èèyàn sàsọlẹ̀ pé mò ń kọ́ fáwọn ará ilé mi ẹ gbọ́dọ̀ sọ pé ẹ̀sùn ogójì ọjọ́ o ẹ gbọ́dọ̀ sọ pé ẹ̀sùn ìrẹsì ọdún kan o àbẹ́wò àsọpá làmì sí àkọ́kọ́ ìbádọ́lá àsọlẹ̀ máa bàjẹ́ tó bá jẹ́ kò sì dínkù àsọ́lẹ̀ tó máa bàjẹ́ tọ́bájá sí wípé ẹni tá a sàsọ́lẹ̀ fún òun ló kú ṣáájú ẹni tó sàsọ́lẹ̀ gangan tẹ̀wọ̀n kóhùn láwò pé ọ̀kẹ́yìn òun lọ padà ṣáájú ẹ̀kọ́ lọ́wọ́ bá sùhánà ti sọ̀yọ́ náà tẹ́lẹ̀ wípé wọ́n lọ́kọ̀dé alimna al-mustaqdimina minkum wọ́n lọ́kọ̀dé alimna al-mustaakhirin tani ọ̀ ṣáájú lóyún tani ọ̀kẹ́yìn ọlọ́run torí àwọn ọ̀rẹ́ wa dìrẹ́ wa nígbà tó di ké bàbá ti ẹkú bàbá tó ra ọmọ tó bí wá sẹ̀kú tẹ̀lé tí ọ̀bá bíbẹ̀ mi tọ̀dọ̀ jẹ ńkọ́ tó bá yọ fẹ́ sá sàsọ́lẹ̀ fún kú sáájú ẹni tó sàsọ́lẹ̀ tọ̀ ajáde fásọlẹ̀ ti bàjẹ́ nìyẹn bákan náà wájú wípé nǹkan tá kẹ́lí sàsọ́lẹ̀ lé lórí pé nǹkan báyìí òun ni kẹ́ ọgbà àsọlẹ̀ ti bàjẹ́ nìyẹn ìbádọ́lá ọkùn dandan fún gbogbo mùsùlùmí ó tètè sàsọlẹ̀ nítorí pé àmì oríire ni èèyàn ò ti gbọ́dọ̀ sí tọ́sùwì wípé máa padà sí ìbọn nílẹ̀ láti ẹgbọ́ bá a ti gbọ́ lónìí náà ẹja lọ kọ́ wàrà dídé lé ìbọn nílẹ̀ láti ẹgbọ́ oníta gbọ́ ilé ẹni ká tètè nítorí pé ọjọ́ kú wa bìyẹ́dìlà àwọn ọlọ́run lọ́wà wọ́n ànfààsù màdúdà màdúdà mímí lókè mímí lọ́lẹ̀ ó níye àwọn akẹ́wọ́ pé à ah, wọ́n à ń kà bẹ́ẹ̀ ni o ó níye tó bá ti pẹ́ tó bá ti pé báyìí bí kíkó tánú jẹnẹrétọ̀ ni èèyàn kan rí pé ó kú ni ọlọ́run bá ni wọ́n máa tẹ́tìrì nafsun mọ́tà tẹ́kìtì bùgádà kílẹ̀ mi kọ̀ọ̀kan máa ṣe lọ́la ẹ̀mí ọ̀mọ̀ wọ́n mọ̀ tẹ́tìrì nafsun bí ayé àrùn tẹ̀mọ̀. ìlú wo sì lẹ́nu ibà ọ̀kẹ́ máa kú sí ọlọ́wọ́n ọba nìkan lọ́wọ́ tó ti kọ́ ọlọ́wọ́n ọba ń kọ́ àìlímù ni kọ̀bírù sí ni àbí ọlọ́wọ́n ọba subhanahu wa ala ọlọ́wọ́n ويغفر لنا فعل الطاعات وترك المعاصي قبل حلول الأجل وأصلحنا وأصلح الرعية أنبي الله سبحانه الله دام جبا من وقوم لوري تليد والله الله ọlọ́run wá fi rọrùn fún alábìlẹ̀ sí àwọn iṣẹ́ olóore iṣẹ́ tẹ̀lé bí a lè pẹ̀sẹ̀ tì àwọn adáǹsẹ̀ ìyapa ọlọ́run dákun bí a lè sí wọn bẹ̀ kó tó ní bí ọjọ́ kóde ọlọ́run dákun ṣàtúnṣe tó lórí tẹ̀mọ́ tẹ̀lẹ̀mú wa àtàwọn aláṣẹ àtàwọn tí wọ́n ń darí ṣàtúnṣe wa bí rẹ̀ ṣe kó di pé kóde má وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم ورحمة الله